أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدوكو لسير الله أترى لكم كاتي غفانا بي وصلى الله عليه وسلم ilé ètò ni ètò yín ètò adáwátúlẹ̀ hak ìpèpè òdodo tí wọn ò lò tí máa ń dẹ́sí gbẹ̀ni kọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n balẹ̀ kí ọlábí rọmọdán náà sí lọ́ba ìkọlọ́n kó fi wá sí kòǹgẹ́ àánú rẹ̀ kọlọ́n kí ọkà wà kún ẹni tí yọ yọ̀nú sí láyé ń bẹ àtijọ́ gbẹ̀rẹ̀ kíámà so inshallah àwọn ustaasu àwọn ti wà pẹ̀lú wa ní ìdajì tòní láti máa bá ni tàmọ́lẹ̀ sí agbọ́nrin míì nínú ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí ó gbó wa tí a mọ̀ pé náà ni ọgbàlé gbòde lásìkò sìn tá a mọ̀ sí ọ̀rọ̀ Laylatul Qadr so báwo ni Islam ṣe ní ká wá òru yìí sáà lọ sórí fídì kan báyà dámọ̀ sí gbà ní o àbíbí kan ní o kánà afẹ́ lọ wá kí làwọn kan tí Islam tó sọ lórí rẹ̀ falyatafaddal. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. barakatu. ọ̀pọ̀ ni fọlọ́ bá tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi. àtọ̀rọ̀ àlékún yìí kẹlọ́n àti gẹ̀rẹ̀ fanibi sallallahu alayhi wa sallam ẹ̀ ń tọ́lọ́ bá ti bá a máa jẹ́ kẹ́ fún gbogbo wa lọ́n bá ní sàlékún kí á nàbí o bá ní sàlékún ọ̀la àti àwọn rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àtọ́ kẹ̀ ìpè fanibi sallallahu alayhi wa sallam ẹ̀ à ń fi àsìkò ìdúgbò inshallah rahman gẹbi atọ́kùn sí sàlàyé fún alẹ́ kan ntí ó jẹ́ kúrò wa náà ni ọ̀rọ̀ laylatul qadri laylatul qadri tọ́jú òru abiyì ńlá yìí kí ni anabi sallallahu alayhi wa sallam fi wá sórí rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tá a fi rí wípé ọ̀nà míì là ń tọ̀ lónìí lórí ọ̀rọ̀ laylatul qadri tó ti yàtọ̀ sí ọ̀nà tamsan sẹ́kẹ́ndì tó fi wá sí tó jẹ́ pé ntọ́ dàrú máa lọ́nà òní àjẹ́ àmọ́ kálú ẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ láti fi lè rọ̀nà kàsí kejì máa buwọ́ àpò wọn. àkọ́kọ́ Lailatul Qadri ó jẹ́ òru kan tó jẹ́ pé kí ló fà tí wọ́n fi pè lóru yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ṣùgbọ́n tó jẹ́ pé ó tún nílẹ̀ nú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wípé ó ní òru tó jẹ́ pé àtẹ̀kùdírù àsánáwí ìmọ̀ ń ṣẹlẹ̀ ń bẹ̀ bọ́jẹ́ẹ̀tì odidi ọdún tí a fẹ́ kó sí i òun lọlọ́run ó ti ṣe nínú lẹ́tẹ́tì kọ́tìrì ní Allah subhanahu wa ta'ala ó ní ó ti kọ gbogbo ẹ̀ tí wọ́n pín orí ibu tí wọ́n pín bẹ́ẹ̀ tí wọ́n pín bẹ́ẹ̀ ẹkún tí wọ́n pín bẹ́ẹ̀ ọlá tí wọ́n pín bẹ́ẹ̀ òfò tí wọ́n pín bẹ́ẹ̀ dada tí wọ́n pín bẹ́ẹ̀ ẹni tí wọ́n bì ẹni tí gbogbo ẹni tó ti ń da fún tẹ́lẹ̀ tí ò ní da fún mọ́ ẹni tí ò da fún tẹ́lẹ̀ tí ò da fún ẹni tí wọ́n rọ̀ yẹ̀ lóye ẹni tí ó gbapò tí ibò tí a wọlé ẹni tí egbé kọ́ mọ̀ pé òun ló wọ́n wọlé ẹni tí ó mọ̀ pé òun ọ̀dọ̀ba tí ọ̀dọ̀ba gbogbo nǹkan yìí pátá ó ní wọ́n máa ṣe ní òru ńlá ni òru náà ìǹtẹ́ wa kọ́ lọ́dún yìí ni wọ́n máa wá ṣẹlẹ̀ òru wọn kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dún tá a fẹ́ mú un ó ní wọ́n máa kọ́ wọ́n máa kọ́ wọ́n máa kọ́ jẹ̀mọ́ à lóṣù tọ́lọ́run ọba oṣù kẹsàn-án ni ọfẹ́ parí yìí o tọ́jọ́ Ramadan inú oṣù kẹsàn-án wọn ò ti kọ́ bọ́jẹ́ẹ̀tì ọdún tuntun tá a fẹ́ segin ni o tá a fẹ́ kó sínú yẹn lẹ̀ akóso sábà bẹ́ẹ̀ lọ́wọ́ mi àtẹ̀yìn kọjọ́ kó ká gbọ́ eléyìí dáadáa tábà wò lè lẹ́tọ̀lù ara àwọn èèmọ̀ tí wàá máa ń bẹ́ẹ̀ fún òru yìí téèyàn fi máa mọ̀ pé òru yìí ni òru Laylatul Qadri òun náà ni wípé ara dáadáa tọ́lọ́run tó fẹ́ẹ́ ṣe fún wa láti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàmọ́tù rẹ̀ àwọn àpẹẹrẹ táwọn àpẹẹrẹ láti lùkọ́dìrì lẹ́yìn ìgbà rẹ̀ láti lùkọ́dìrì bá ṣẹlẹ̀ tán igan làwọn àpẹẹrẹ ń tó máa wáyé kìí ṣẹlẹ̀ wájú eléyìí kọ́kọ́ jẹ́ ìdá ọ̀rọ̀ padà sàn tí wọ́n ti máa ń mú ọjọ́ rẹ̀ láti lùkọ́dìrì lẹ̀ pé ìjọba yìí là ń bọ̀ à ń bọ̀ ń bí eléyìí náà o kí ni àwọn àpẹẹrẹ tá a máa ń rí tí èèyàn padà máa ń rí tá a fi sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ láti lùkọ́dìrì gan látẹ̀dọ̀ àròhádìlà alamat ilà bàdà àǹtẹ̀mùdì lẹ́yìn ìgbà tí lẹ́dẹ́kùn bá lọ tán òun gan ni àwọn àpẹẹrẹ ìmáa ṣe o ni máa ẹ jẹ́ kílẹ̀ rí wa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni ẹ àtàtà ló ń sọ imamu muslim min hadithi ubay ibn kab wípé anna shamsa tatlu fi nígbọ́ kan ní òru lẹ́tọ́tì kùtọ́ sẹ̀lẹ̀ láyé ọ̀sán sálàm rí ìkan sẹ̀lẹ̀ báyìí tọ́jọ́ wípé nígbà tí òòrùn ó padà máa yọ kò ní ìta paranú òòrùn yẹn ó bára mu ara àpẹẹrẹ tá a máa rí nìyẹn òòrùn lẹ́tọ́tì sẹ̀lẹ̀ tán mọ́júmọ́ rẹ̀ báyìí òòrùn tí ó yọ kò ní máa tara para para kọ́dà riwaya mi wá nínú musnad indam ahmed wípé ìyọ tó rùn ó tún yọ ń jọ náà ẹ má fẹ́ kíyèsí mislu tọ́sítì bíi àwo tẹ́ǹgẹ̀rán bó ṣe ráǹdì o bẹ́ẹ̀ ni òun ó sì tètè mọ ráǹdì bọ̀ látọwọ́ kíni o látọwọ́ àárọ̀ kọ́dà nínú àdìsẹ́ bẹ́ẹ̀ mi mẹ̀sìrúdì òun tó nígbà tó rùn ọba tó wá sọ́ọ́fíà yọ mọ̀lẹ̀ dáadáa ṣùgbọ́n kò ní ní ẹ̀ta para nínú nínú riwaya mi lọ́dọ̀ àfàwà ibùnú anisa salam an ní àpẹẹrẹ tá a tún fi mà lẹ́lẹ́tùrú kọ́dírì yọ̀ọ́ wà tó jẹ́ pé láhàrọ́ta wà lábárídà kò ní gbóná kò ní tutù jù kọ́dà tusibihu shamsu yẹ́wò máa humarọ́ a dọ̀ífà òórùn ó pa fẹ́sífẹ́sí láàárọ̀ kò sì ní í le láre èèyàn kò ní í tara kọ́dà nù rìwáyà ti ubada ibnu sọ́mìt ó ní inna sọ́fíà balija kàánà kọ́mọ̀rọ̀ nsáàtìhà òórùn yìí nígbàtí ilẹ̀ rẹ̀ ọba mọ́ yọ mà tí ó clear tójú ọjọ́ clear dáadáa balja tí ó mà kanga tí ò ní sẹ́rùrú lójú sámà kọ́dà bí ìgbà òṣùpá bá pé tán tọyọ dáadáa bẹ́ẹ̀ ni òòrùn ó ṣe yọ ní mọ́júmọ́ ìjọ náà kọ́dà lára àwọn èèmà tí Allah subhanahu tó wà lá tuntun ṣe fani wípé gbogbo ìgbà tó òòrùn bá ti ń yọ ìmọ̀ ayọ̀ níbi orí ìwé èṣù méjì àmọ́ clear lè tọ́ bá dẹ̀ yẹn Ramadan ní òòrù lẹ́lẹ́tùkọ́dírì mọ́júmọ́ rẹ̀ padà ọjọ́ kan ṣoṣo ntòrùn ọba yọ̀ǹjọ́ náà èṣù ìbá yọ lọ́jọ́ náà lọ́hùn bí idni láìlì wáyé ti kọ́ ara ara àwọn àpẹẹrẹ rẹ̀ nu kọ́dà Laylatul Qadri ní mọ́júmọ́ rẹ̀ padà náà ara àwọn èèmọ̀tá àtúmọ̀ rí ni wípé màláíkà tí máa wá sí orílẹ̀ ní Laylatul Qadri wọ́n máa pọ̀ kọ́dà wọ́n fẹ́ pọ̀ bíi òǹkè pẹ́ẹ́lẹ́sẹ̀ pọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe kí ni o bẹ́ẹ̀ wọ́n ṣe pọ̀ wọ́n pọ̀ lọ́rẹ́rẹ́ kọ́dà lè lẹ́tùlù kọ́dìrì ara ìmọ̀ta àtúrúbẹ̀ ni wípé ṣèitán kèérí nǹkan kan ṣe lóru kèérí abúkà kèé ṣẹlẹ̀ kọ́dà èèmọ̀ ń bẹ táwọn sàn sọ fún wa wípé aṣọ àmọ́ ń sọ àwọn abúkà kalẹ̀ láwọn òru ìran àwọn àárẹ̀ láwọn òru kọ́dà wàlá yahduthu fiya dáhùn orúlẹ̀ lẹ́tùlù kọ́dìrì àárẹ̀ kankan òfò kankan máa ń mójútu rẹ̀ nínú mùsíbà kèé lóru yẹn ara àwọn ìmọ̀ta rírun èèmọ̀ títún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé Allah subhanahu wa ta'ala yaqbalu tawba fiha ìmọ̀ ń gba ọ̀pọ̀lọpọ̀ ìtùbá látọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ tòótọ́ tó túbá tẹ̀mítẹ̀mí sọ̀rọ̀ ọ̀ba mìkúlì ta ìbí gbogbo túbátúbá báyìí ọlọ́mọ àgbà túbá wọn ní òòrì kọ́dà lára àwọn èèmọ̀ tuntun máa ń ṣẹlẹ̀ ńbẹ́ tuftahu aw tufatahu fiya abuwabu sama gbogbo sama pátá ọlọ́run ọ̀yẹ́ sí ogbó lẹ́kùn bẹ̀lẹ̀ sí lẹ́kùnkùn bẹ́ẹ̀ sama yìí hadith pọ̀ lórí eléyìí náà ètò wọn nù hadith eh, eh, imamu eh, ètí imamu Muslim gbà wà mí hadith abẹ́rẹ́ bin Abbas ń bẹ pé sama tẹ̀ ń wò yìí ilẹ̀kùn pọ̀ ń bẹ̀ rẹ́rẹ́rẹ́ ní màá bá sí ní àtò mọ́pìlẹ̀kùn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kùn tó wà mẹ́mẹ́ pátá òun ó sì kí ni o òun ó sì nígbà wọn ó wà sí nígbà wọn ó tì wáyé àmì gurubi sàmsì ilà àtòlù ìhà ní òru lẹ́lẹ́tìlú kọ́ láyì tóòrùn bá ti wọ̀ njọ́ náà tá a bọ́ sóòrù lẹ́lẹ́tìlú kọ́ báyìí tí ó fi èdè pé òun ó sì kí ni o òun ó yọ bẹ́ẹ̀ wọn ó sì gbogbo ilẹ̀kùn sánmọ́ ilẹ̀ kọ́dà lára àwọn èèmọ̀ tún bẹ fún òru yìí ni wípé ní òru lẹ́lẹ́tìlú kọ́ dírí ọ̀pọ̀lọpọ̀ àwọn agi ńláńlá wọn a máa wọn máa dìrẹ̀ bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala kọ́dà àfàwọ̀ abuda ibnu abi lubaba òun tiẹ̀ ń sọ wípé òun àfàwọ̀ àwùzáyí láwọn ń gbọ́ ti ń sọ wípé ìnálmìyá àlmálíhà tá àdúbùtìlkà láìlà gbogbo àwọn omi tó jẹ́ pé bí omi òkun tọ́jú omi iyọ̀ béèyàn bá múlòrò lẹ̀ kọ́dírì omi ẹ̀ sì bá ń dúndùn tí ò ní sí iyọ̀ ń gbogbo àwọn nǹkan tá a kà lẹ́nu àpẹẹrẹ látùlù jẹ̀máà mélòó ló ṣẹlẹ̀ ṣáájú òru ìgangan ẹ̀yìn ìgbà tílẹ̀ látùkọ́ dìrì bá wá ńlá tó máa mà ẹni tí wàá mú déètì ilẹ̀ bó o ló ṣe lè mọjọ́ ntẹ́ pé bọ́jọ́ ń bá dé gan nígbà ń táyè má padà ó dìbò ọba tó lọ tán lọ́lọ́run wá fi àwọn àpẹẹrẹ ló kí ni o ló fi hàn wá tá a bá wo gbọ́ àwọn ń tá a sọ kalẹ̀ yìí jamaa gbogbo ẹ̀ ní ń ṣẹlẹ̀ lólo Lailatul Qadri ṣùgbọ́n bó ń kálukú bá ṣe rí sí subhanahu wa ta'ala o ní ó sì máa fi àwọn àpẹẹrẹ dáadáa yìí ní ọmọ àfẹsẹ̀kẹ́ ni o ní ọmọ àfihàn tá a bá wá fẹ́ kílẹ̀ ọ̀rọ̀ yìí tán pátápátá jamaa òru Lailatul Qadri kí kila máa ń gbòòrò yẹn ṣe òru la pè kéèso sàn o òru ìsáàkùrajọ ni àbòǹkálukú náà máa ṣèbàdà rẹ̀ pẹ̀lú ògùn ọ̀rọ̀ á ṣàlàyé léyìí yékéyéké lọ́la ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí ara wa ẹ dákun ẹ dákun ẹ wo ń táyé dàbá yìí lónìí ooru ooru la máa ń dákun láti gbàtà ti bèrè ọ̀rọ̀ yìí níta tún gbọ́ káàkiri lónìí lóríṣiríṣi pósítà tá à ń rí káàkiri níta ó mọ̀ tún na nàárù lùkọ́dírì chiefu ngbòpò chiefu lẹ́sìn tí wọn ọ̀rọ̀ yé wa sọ́dọ̀ rẹ̀ láti lè wá fún lówó lóru chiefu náà ò pé ìlú ọ̀fararọ láwọn àyè kan n ò lè ẹ̀rí ẹ̀sìn náà náà ọlọ́run pín dọ́gba ẹ̀yin olówó ọlọ́run ti pín ti lọ́tọ̀ so àtúntò kéwù kan wípé a lè máa ṣe nàárù kọ́dìrì fẹ́yìn olówó sẹ́mọ̀pẹ́ yìí lè máa rìn lọ́wọ́ alẹ́ so envelope tiẹ̀ tún lélẹ̀ ìta tún gbọ́ káàkiri ta ní ìsìn tún ní nàárù kọ́dìrì torí ọlọ́run òru gan tí wá wí gan bóòlà ṣe máa ṣe lóru yẹn bóòlà ṣe dídẹ̀ bẹ́ẹ̀ falọ́sọ̀ àtàlà kí ni wọ́n máa jáde lẹ́nu wa bóòlà ṣe máa mọ òru ọ̀hún só ní òru kan pàtó àbí máa ń yàtọ̀ lọ́dọọdún àbí òkunlẹ̀ sí ti dàda tó kọ́ dìrì mà láyé bí idina láyé lè wáhídì kọ́hár á kílẹ̀ eléyìí dáadáa pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala nígbà tó bá di ìbánisọ̀rọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ní ọ̀la insha allah ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sásù wa kún ní àti àtàrọ kọ́nàbàlẹ̀ kọ́lá kọ́ba ní sáyẹ́nsì lóore. inshàlá àwọn ìbéèrè ti pọ̀tọ̀ pọ̀ gan-an lóríṣiríṣi so ṣùgbọ́n torí àsìkò wa ńlá fi ń baramba ṣébà yìí káwọn bínú àti àbàtì ìdáǹbéèrè wa ní òru àná wọn bá ní sọ̀rọ̀ lórí àdúrà oríṣiríṣi ìbéèrè la tún ti gbà wọlé lórí rẹ̀ so kí sàṣù wa kí wọ́n bá ní sáré dáhùn rẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí a rí yín pẹ́ wọ́n ní ẹ̀dá kan sínú ìlànà tá a lè fi ṣàdúrà òun náà lọ wá àkọjá yìí pé ńgbà tí bàbá ẹni bá kú àbí ìyẹn ní bá kú kápá àwọn aláàfáà bóyá ọjọ́ kẹta ni ọjọ́ kẹjọ ni ogójì ọjọ́ ni o káwọn ní kí wọ́n bá ní sàdúrà fún òbí tó kú wọ́n bá ní gbàálẹ̀ táwọn yẹn máa ń pè ní fìdáwù sáárẹ̀ rí rẹ̀ sáà sì lè gba envelope. alhamdulilayi rabbil wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd ee eh, ọlọ́run jọjá rí sànú wa o ó ń béèrè ọlọ́run jọrọ rẹ̀ ọ̀dàrú o mọ́sàbá ní sànú rẹ̀ ìbéèrè náà gbogbo ara ni ẹ̀sìn ẹ̀rí sì ni gbogbo nítorí nǹkan bá fẹ́ máa pilẹ̀ sí fún yín bí wọn bá bọ́ ọ́nú ọ̀rùn tí ń fòkè ní ìsìn òun kàlùkù ó ti mọ̀ pé ń ṣẹṣẹ ni ṣùgbọ́n tó bá ti á sọ pé ọlọ́run ló sọ pé kó wọn máa fòkè bá ń lẹ́tùnú àdùnsá sálàm á wà á pè pé tá ń gbọ́ ọ̀rọ̀ wa mo ti gbọ́ jẹ̀mọ́ àbókù bá ti kú pẹ́rẹ́ ó ti bọ́ bí n tó tì iwájú nìyẹn anabisa asalam tọba wa nbi ọdọ ntọba wa nbi olóku tí wọn fẹ́ kírun sóku la ibi tí anabi ti kọ́kọ́ pa kéésì wa nù ojú ẹsẹ̀ anabi ọmọ abirikutọ kírun pé sóku yìí sọ jẹ gbèsè tí wọn bá anabi ò ní sori ní tí o bá ní tó ní ilé san wọn san tí o bá ní tí o fi san sáré ní tí o san nù ẹbí tí o bá ní tí o san nù ẹbí ànàbí tó bá ní lọ yọ ọkọ bá pọ ànàbí ọsàn tànàbí ọba ní ànàbí òdojú kan sàbẹ tànàbí ọba tí nǹkan tí o san kò sówó tí o san kò ní dúkìá filẹ ànàbí ọwọ àpẹndà yóò ní ẹ máa kírun sí la ìyẹn tó filẹ mánàbí padà máa kírun sókun la oníkọrẹ tí o padà sọ wípé ọdẹ kírun sí la èmi ní ìyẹn tí ń fi ba gbégbèsè ọrùn gẹ́gẹ́ bí àbúkọ tádà ṣe ṣe nígbà táwọn sọ sígbà ànàbí máa bí àbúkọ̀ tára pé sóò ti lọ rè é san gbèsè sóò ti bẹ́ẹ̀ ni san gbèsè ànàbí wa ni tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé ẹ̀mí mùmìnì wọ́n máa mú de wọ́n máa mú sokò ní lọ bí ìkẹ́ rẹ̀ pẹ̀lú gbèsè tó bá jẹ ayé tí wọ́n bá san gbèsè ọ̀kọ̀ọ̀kọ̀ wà lọ́rùn òkú wa náà àní rẹ́lẹ̀ yìí wò á wà máa sọ wípé afẹ́fàn kan lówó tàbí àkàn pé à ní ọjọ́ kẹta ọjọ́ kẹrin ogójì ọjọ́ ilẹ̀ ẹran òkú lára egun lẹ́gùn òkú lára ẹran àwọn àjọkọ̀ wọn pọ̀ nǹkan yàsín kankankan wàláì kò sí ní tọ́lọ̀ mìíràn wọ́n ń gba owó àpò yìí láti lè máa fẹ̀sìn gbayín ni ọlọ́run sì ní ta lọ́jọ́ alábòsí tó ẹni tí bá ń lọ ń parọ́ fẹ́mi ọlọ́run ọba tí ń parọ́ fáwọn èèyàn tí wàá ń fi mí gbá àwọn èèyàn tí wọ́n fi ń rò pé àbẹ̀sìn nìyẹn ẹ dákun torí ọlọ́run ànàbí òmìnira ìwà kò sí ní tọ́sàm ṣèkìní ò tó mú wa bàbá èèyàn kálukú náà màsàdúrà fún akínú tán ni o adaragẹsẹ ni o pàṣásù ni o torí pé àfa ọ̀dà náà jẹ́ abira wa nítọ́lọ́pọ̀lọ́ àfa àta pèpè wa máa bá ń sàdúrà fún bá mi ebi bàbá tiẹ̀ náà ń bẹ lọ́rùn bí òun ní bàbá lọ́rùn ebó níyà lọ́rùn bí òun níyà lọ́rùn àwọn àgbàlagbà ń ta abalẹ̀ nu wọn wípé àì wà láyé ká mọ̀ bàrọ̀ ọ̀run tán nígbà ń bá wa kó kú tiẹ̀ tì tí ń bá wọn ṣàdúrà fún kú tiẹ̀ a jẹ́ wípé òun gan ò ronú tó tọrọ àforíjì fún gan gbogbo ọjọ́ ti ẹ sì mú sọ́wọ́ gbogbo kẹ̀dà tó fẹ́ máa dàlúrú ìní ọ wà lẹ́mìí ẹ̀tìyàn bá ti sọ pé àwọn ní ntàn lè fi ba ìrèzì aburú ti bá ń ṣe náfìlà kan bẹ kọ́ra bọ́ òdenu sàárè ìyà kan àjọ bó ṣe bàbá rẹ wà ní nǹkan tá a lè sọ fún bàbá yín táyì gbà lẹ̀ kálukú pẹ̀lú ntọ́ ti ṣe síwájú ọlọ́run ni ọlọ́run jọ jáde méjì àjẹmí àtìyín méjì àbọ̀ sí ọwọ́ gbèkùn èso la hawla wala quwwata illa billah wallahu ta'ala alam. alhamdulillah adúpọ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ̀rọ̀ kún kan tìgẹ̀ fanabi wa sallallahu alayhi wa sallam sọlẹ́ ni ètò yín ètò wa dawatul haq ti máa ń dẹ́sẹ̀ tùgbẹ́ ní kọ̀ọ̀kan wa látara àsìkò wa báyà ní béèrè kan àbí kì í taba fẹ́ béèrè ká máa pò wá sórí àwọn ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yìí zero zero fifty ninety one fifty eight sixty five zero zero ninety nine twelve fifty eight thirty one lórí school of science wa tí a àwọn èèyàn ti ń béèrè lóríṣiríṣi inshallah a tún ti ní ètò fún láti jẹ́ pé àwọn ọmọ wa kí wọ́n máa gbé ní bọ́dẹ̀ níbẹ̀ kọ́lọ́n balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kí ọmọ ní àsìmọ́ fún ẹnìkọ̀ọ̀kan wa àwa tí a jọ kọ́ wọn ní wàásù nídàájí tòní àná ni àfa wa ali wọn bẹ pẹ̀lú wa bákan náà àfáwà dìkúláì abúnabila ìṣòlóní bídí àwọn náà bẹ pẹ̀lú wa abijak sì ní jẹ́ kí a máa gbọ́ ohun wa bákan náà ẹni tí ń darí ètò náà ni àfáwà suleiman ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.